ṣùgbọ́n ṣẹ́ni tí wọ́n ẹni tí wọ́n ṣètọ́jú fún àbí ṣẹ́ni tí wọ́n ṣètọ́jú fún gbogbo alágbọ́ bó ṣe jẹ́ pé nínú ṣọ́ọ̀tò túnṣe yìí o kò tí ì verify wípé wọ́n ń kó twenty thousand fún yàn wọ́n fi ń fún lówó ni o kò ì verify nínú ṣọ́ọ̀ yìí o òun náà kàn wá sọ̀rọ̀ yẹn ni o ọ̀dọ̀ wọn àbíkẹ́ tó wà bọ́ńdù bọ́ńdù ni wọ́n fi ń ṣètọ́jú wọn lọ́dọ̀ wọn àbíkẹ́ tó wà òun ni ojú ẹ̀ tá gbé síta yìí kí ló dé tí dọ́kàsì ò lè gbé àwọn ojú ìtòhùn ṣe jáde síta èyí tó máa gbé jáde ìyá àbèjì kò lè jókòó dáadáa ó tún fi ehm, nose mark ó tún fi símú nínú ilé ṣe ẹ ṣàyìmọ̀ wípé inú ilé yẹn ibi tuntun tó ẹ̀ṣẹ̀ lọ fi sí ni wọ́n mú un rìn lójú ọ̀nà ibi tó ẹ̀ṣẹ̀ lọ fi sí tó jókòó òun nínú ilé tó lọ jókòó sí yẹn nose mark ẹ béèrè pé kí ló ń ṣe nínú ilé láì ṣe pé ó ń ṣiṣẹ́ sundust iṣẹ́ sundust ni mò ń ṣe bí iṣẹ́ ni mo wà yìí òun mo lè sọ pé mo fẹ́ bomú so ọmọ wípé nǹkan àrùn nǹkan kan ń ṣe ọmọ yẹn ó béèrè pé ṣọ́ọ́gbèrè sọ́ọ́sìpìtù ẹ̀ wá ń ṣe ṣò ẹ tiẹ̀ tẹ́ ẹ bá fẹ́ máa sọ àwọn òdodo ọ̀rọ̀ yín a mọ̀ wípé ó burú láti sọ fún torí kò ní fẹ́ gbọ́ ẹ tún gbà díẹ̀ sí jàre. lọ́wọ́ ìbò tó bá ṣì wà ní ọ́ndà fàdéṣọ ẹ̀ ò lágbára kankan láti dá dúró kẹ́ ẹ máa fi kò sí ẹ gbé gbogbo nǹkan ayé kẹ́ ẹ ná gbogbo owó ayé yìí lé lórí tọ́lọ́ bá lánàá ló máa lọ ìjà fúlákà. ọ wàá ná owó kankan lé lórí náà ni kò gbére gbé. o try láti láti pàṣẹ ọ̀ ná owó kankan. kan lé lórí. ó dà pé wọ́n ní head of speaker wọ́n sìn bọ̀ ká jẹ́ kó kó kó kí rẹ́kọ̀dì yẹn kó set straight wọ́n náà wàá rí wípé bó o ṣe ń jà lọ́dọ̀ olójú dúdú kọ́ ló ṣe rí jà yẹn jà lọ́dọ̀ Dorkas torí irọ́ ń parọ́ fúnrọ́ ni ọ̀dọ̀ olójú dúdú ó ń tún rọ́tà ni ìwọ fúnra rẹ jẹ́ ká mọ̀ pé lọ́dọ̀ olójú dúdú o ò lè gba irọ́ tó pamọ́ ẹ màmá ẹ má parọ́ mọ́ mi torí tẹ́ ẹ bá parọ́ mọ́ mi tẹ́ bá fi irọ́ ṣe àdánwò fún mi mi ní páàsì ẹ̀ wọ́gán mọ̀ pé irọ́ ni gbogbo ẹnsa gámbò ń pa látijọ́ ọjọ́ yìí o wá kúrò lọ́dọ̀ èlùbọ́ atúrọ́ tàbí èlùbọ́ o wá bọ́ sọ́dọ̀ mẹkáníìkì elérukuru. o kúrò lọ́dọ̀ èlùbọ́ o wá bọ́ sọ́dọ̀ mechanic elérukuru béèrè lọ́wọ́ dọ̀kásì pé kí ni tó ṣẹlẹ̀ sí ìyá àbèjì lọ́ndà ẹ̀ o ti sọ ń bí ṣáàtì yìí o ti sọ ń bí o ti sọ àwọn òdodo tá a fẹ́ wàá béèrè tún ṣerú ṣáàtì yìí lẹ́ẹ̀kan sí i fracas ló ń jà wọn sọ pé nínú ẹgbẹ́ ló wà ó kú kìnnìkan kìnnìkan ìjà fracas nìyẹn. ìjà fracas kọ́ ìjà fracas kọ ó ṣe sọ fún mi pé kó yé fi olè ojú gba ènìyàn ìjà fracas kọ ó ṣe sọ fún wípé kó yé fi olè ojú gba àwọn ènìyàn ṣé ìyá àbèjì pè ní ṣé wọ́n fún ara ẹ o lè bold kó sọ pé ìyá àbèjì ló pè o ò ní sọ pé ó ràn yàn lọ ni o ò ní sọ pé ó ràn yàn lọ ni. inú ọ̀làjú ìṣe òkè ṣe bẹ́ẹ̀ yẹn Dorcas. kò kí ṣe bẹ́ẹ̀ yẹn. tó bí kinní yẹn ṣe rí mo ń bọ ẹ jẹ́ kí n mọ̀ bọ́ ẹ jẹ́ kí n mọ̀ bọ́ ẹ mo sì èyí kọ́ mi jẹ́ mo fún mi kejì. ẹ máa wo bóyá máa di eyín mọ́ àwọn comment section àwọn ẹrú òkété. ni mo ṣe sọ yẹn èmi ò ń sẹ́ni tó máa bo tó máa ń tó máa ń mú ilé èèyàn sínú tá máa bá fẹ́ yín tá máa bá fẹ́ yín tá máa mú sínú. ṣe gbọ́. tọ́wọ́ ní tọmọ ìyá méjì bá wọlé. tó bá ṣe ti ní comment tọmọ ìyá méjì bá wọlé tó bá bára wọn rẹ́rìn-ín. ẹ. ta ló sọ wípé kò gbèrè gbè end show. ni dálẹ́ nìyẹn. ṣe gbọ́ ẹ má gbọ́ ẹ má finish the show kò gbèrè gbè Kẹ́mi Àlàbí. wọ́n tún sọ fún pé kí n pa ẹ náà láyé láyé yín bá mi kọ ẹ láyé láyé kọ bẹ́ẹ̀ sọ. ọ̀ṣánkà ó fojú jọ ó fojú jọ lùsà. ṣé mo ti sọ ọkọ tó pọ̀ jù nínú ní tẹ́lẹ̀. ṣáàtì tó ṣe yìí dà ọkàn bínú sí ni ṣáàtì tó ṣe yìí dà ẹ má bínú ẹ má bínú o ẹ má bínú ẹ jẹ́ ká bá a ṣe ń gbọ́ yẹn ẹ jẹ́ ká ra máa gbọ́. jẹ́nu ti ṣe nǹkan tó pọ̀ jù ni. bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi pé kí n pa ṣó irú nọ́sẹ̀nsì wo nìyẹn ṣó èmi àti yín àbí lórí péjà méjèèjì. bákan náà a kọ́ńtò mi lórí pátọ́ọ̀mù jẹ́ kó ṣì lọ ṣé lórí lórí lórí lórí pátọ́ọ̀mù. ṣé kò gbèrègbè ṣó sì padà ń rìmẹ́ńbà ṣáàtì ìṣá ṣó rántí nǹkan táwọn èèyàn wá bá sọ lórí ṣó yẹn ṣá. àbí ẹ̀yin èèyàn bá mi kọ́mẹ́ǹtì because bóyá kò gbèrègbè ò mọ̀ pé òun lòun sọ̀rọ̀ bíbà wọ́n ti ń flag o wọ́n ti ń flag o. wọ́n ti ń flag o wọ́n ti ń flag o ọ̀ṣáǹgà olúwe olúwe olúwe olúwe olúwe ọ̀ṣáǹgà olúwe olúwe. <laughs> ó fojú jọ yúùsì ẹ ṣé kí n jẹ́ kẹ́ ẹ tún mọ̀ kébi iṣẹ́ mo wà <laughs> kẹ́ ẹ mọ̀ kébi iṣẹ́ mo wà mò ń gbádùn tèmi nù ẹ̀ ń gbọ́ ibi iṣẹ́ mo wà <laughs> ẹ tún gbà ẹ tún gbà ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ gbà ẹ gbà ẹ gbà wọ́n mọ̀ wọ́n mọ̀ gbà. ẹ sọ mi náà tẹ mo tún sọ fún pé kí yẹn di ṣó tó gbádùn dúró kò ṣe. ṣé wọ́n tó wọ́n lọ bá kò béèrè gbèǹsì pé kó paṣọ mọ̀ báyìí wọn ò lè sọ mọ́ because nǹkan tí kò gbédègbè ti sọ síwájú ni wípé àwọn á mọ nǹkan tó wọn máa bẹ̀rẹ̀ sí í sọ ọ̀wọ́n á mọ bọ́ wọn ṣe máa wá máa manipulate yín àwọn á mọ bọ́ wọn ṣe máa wá da gbogbo ẹ̀ sí kànga àwọn á mọ bọ́ wọn ṣe máa wá shift àárọ̀ síṣẹ́ alẹ́ ó ti sọ tẹ́lẹ̀ so ó ti wá shift síbẹ̀ yẹn sìn. báwo lẹ ṣe máa ń ṣe báyìí náà ṣé àlùbára wa sọ̀rọ̀ ni. ẹ ṣé àlùbára wa sọ sọ̀rọ̀ ni. so gbọ́ sọ ojoojúmọ́ lè expect wọ́n kọ́ọ̀sì kó ṣojoojúmọ́ ni máa ní máa sọ nǹkan tẹ láì. bó ṣe ń ṣe ṣáàtì lọ ń kọ́mẹ́ǹtì lọ ń pè lọ ń da grand kó pa ṣó kó pa ṣáàtì ó ti ba nǹkan jẹ́ ìwọ ẹ̀yìn wa ló wà báwo ló ṣe máa ṣerú ṣáàtì báyìí lọ́n gbà wípé o ò lè ṣerú ṣáàtì báyìí fún dọ̀kásì kò torí ìyẹn gan ò ṣí à ẹ̀ kó má wà dàbí wípé ah mo kú òǹbí kan torí ti yín ah ó níye tẹ́ fi ra pléyà yìí wá sí Chelsea ó níye tẹ́ fi ra ṣàfihàn wá sí Man U ah ká ṣàfihàn má tún wá play kó tó kúrò ń bẹ̀ ẹ̀ àfi kí n ra gba nǹkan tẹ́ ẹ bá sọ òun ló di wípé kò gbèrègè fi dìde ti yìí. tẹ́ ẹ ti sọ ọ̀kọ́ tẹ́ ẹ láì ẹni yẹn máa kúrò ẹ kúrò lórí pílátọ́ọ̀mù mi ẹ láì nǹkan tí mò ń ṣe lénìí nìyẹn tó bá dọjọ́ mi tẹ láì nǹkan tí mò ń ṣe ẹ máa padà wá èmi ò ṣe ìka bíi titi yín. ṣé ń gbọ́. mi ò ṣe ìka bíi titi yín. ṣé ń gbọ́. ẹ máa fọ̀rọ̀ sínú. ẹ ẹ máa fọ̀rọ̀ sínú ẹ máa fẹ́ yín. Hmm. tọ́wọ́ bá dọ̀rọ̀ ẹ̀yìn ẹ dọ̀rọ̀ ẹ̀ ẹ dọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ lẹ́yìn ẹ tẹnu bá titi ẹ̀jẹ̀ lẹ́yìn. mo ń gbọ́. ẹ tẹnu bá titi ẹ̀jẹ̀ lẹ́yìn. Hmm. kẹsì ọ̀rọ̀ kẹsì ọkọ tó ṣe kìíní sọ̀rọ̀ yẹn wọn wà ní ayé tí wọn correct ni. ẹ gbọ́. kò sẹ́ni tí wọn lè correct náà. ẹ gbọ́. tábà ti ní irú ìwà yẹn ló òun láyé máa dáa làwọn spíkà gan máa mọ àwọn tó nífẹ̀ẹ́ wọn. tábà ti ní irú ìwà yẹn. báwo lẹ ṣe máa sọ pé kìíní kò sí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ èèyàn tó ìkọ́ṣẹ́rí ẹ̀mọ́ ìkọ́ṣẹ́yìn èèyàn kì í mọ̀ lélẹ̀. Hmm nǹkan tẹ̀ èèyàn kí mọ̀ nílẹ̀ ṣe rí speakers. Hmm. ó ní àwọn èèyàn tí speaker máa appreciate. bẹ́ẹ̀ gbọ́ ọ̀dà à ń gbọ́. nǹkan tẹ̀ kí mọ̀ nìyẹn. Hmm. speaker máa ń láìpẹ́ èèyàn tí kò gbowó kò gbòbí kò gbà kankan lọ́wọ́ wọn. Hmm. tó bá di àsìkò tó ti tó ọ̀rọ̀ bá délẹ̀ tó bá já àwọn ọmọ jẹ̀bi aṣọ fún wọn. ẹ̀hẹ́n ìgbà tó wá sọ irú eléyìí jọ nítorí ọlọ́ kí ló dé tó fi dìde ti ṣáàtì nígbà tí ṣáàtì yìí dùn mọ̀ràn ìmọ̀ràn yìí báyìí lórí mátà ìyá àbèjì kí ló dé tó fi kúrò kí ló dé tó fi jẹ́ kí ṣáàtì yìí dúró but àwa tí mú ìtawà fẹ́ mú ń bẹ̀ bí èèyàn ṣe lè mú ṣáàtì tàwa náà láti lè play inú mi dùn wípé wọ́n ń analyse show ẹnìkan lánàá bí wọn kan so ibi tí wọ́n fẹ́ mú ń bẹ̀ tó jọ ìtì ẹnìyẹn but báwo ló ṣe wá fẹ́ sọ eléyìí tá à ń play yìí járe báwo ló ṣe fẹ́ sọ yìí tá à ń play lọ́wọ́lọ́wọ́ yìí járe ọ̀ṣánkà ó fojújọ lúzà. <laughs> ibi tó bá ti fẹ́ rí ẹ̀jẹ̀ tó fẹ́ parọ́ mọ́ tó bá rí ajá fún àṣọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm. wípé rárá kò rí bẹ́ẹ̀ má parọ́ mọ́ hmm. kò ṣe lè bó ṣe rí lélẹ̀ bó ṣe rí lélẹ̀ ẹ ti fẹ́ máa fi kórìíra pọ̀. sista àgbà fúnra mú kí yín irú àwọn èèyàn tí spíkà máa tó máa appreciate tó máa mọ̀ ní olólùfẹ́ wọn nìyẹn. Hmm. èèyàn tó lè báyàn sọ òtítọ́ rọ̀ lẹ́yìn hmm. tó bá jẹ̀bi tó sọ fẹ́ pé rárá o ṣe nǹkan tó dá bíbá. Hmm. irú èèyàn tí spíkà tó máa ń láìkì nìyẹn dábàá ò pẹ́ sojú ayé kán lè rí kọ́mẹ̀ntì níbì kan lè rí pé kan bì kan lè rí pé kinní kan ẹ̀yìn kinní kan ẹ tọra yín jẹ ni. Hmm. àwọn tó ṣe ṣáàtì àwọn tó ń ṣe ṣáàtì yìí fún dọ́kàsì ló ṣe ṣáàtì yìí fún ni pé everybody ọ̀dọ́ ẹ ni everybody mọ̀ pé ìyá àbèjì wà. ọ̀dọ́ ẹ everybody mọ̀ pé ọ̀dọ́ ẹ ni ìyá àbèjì wà abẹ́ ìtì gbọ́ bẹ́ẹ̀ yẹn ìyẹn èmi ò sábẹ̀ sí lára àwọn haters gbogbo ilẹ̀ mọ̀ yẹn èmi àti dókítà tó dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn àsọ̀rọ̀ rí láyé. ṣe ń gbọ́. ọ̀rọ̀ pawápọ̀ rí láyé láyé. Mhm. níbi ìbáyìí náà láti máa sọ gbogbo nǹkan tó bá fẹ́ dà wá pọ̀. so irú irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò yẹ kó ṣẹlẹ̀ lánàá rárá rárá. ṣe ń gbọ́ o mo rí ẹnìkan tó kọ́mẹ̀ntì sí pé ní táàmù tó jáde ṣe ṣó yẹn dókítà ò tí confam bóyá yàbẹ̀jì kú lóòótọ́ àbí kò kú fine káàkiri ẹni bó ṣe rí nìyẹn kò ń ṣe bó ṣe yẹ kó ṣe ṣó àní ṣó tó padà wá ṣe yẹn lẹ́yìn tó rọ pé yàbẹ̀jì kú ṣó yẹn ò dá. kí lẹ wí. ṣe fẹ́ ní òun bá dókítà jà ni. Eh? ẹ má bínú sí lẹ́gbàá o lẹ́gbàá ọmọ dáadáa lọmọ lẹ́gbàá yẹn o ẹ má jẹ́ ká bára wa jà o ó ní mo ń gbá yóò mo ń gbá wọ́n bá sọ tí confam bóyá yàtọ̀ jù kú lóòótọ́ àbí kú fine káàkiri ẹni bó ṣe rí nìyẹn kò ń ṣe bó ṣe yẹ kó ṣe ṣó àní ṣóò tó padà wá ṣe yẹn lẹ́yìn tó rọ pé yàbẹ̀jì kú mm. ṣóò yẹn ò dá. kí ló wí. ṣé fẹ́ni mò ń bá dọ́kà tìjà ni ṣóò yẹn ò dá ó kò jẹ́ pé kò ń ṣe bẹ́ẹ̀ mi ṣe máa sọ kò ń ṣe bí èmi ṣe máa sọ làwọn haters ṣe máa sọ. okay àwọn yẹn ti fi fracas gbọnú ẹ̀ torí ẹ̀ ni mo ṣe sọ síwájú pé kò ṣe gbogbo nǹkan ní fracas. ìyí tí o wá ń sọ ń sìn jàre lọ́wọ́lọ́wọ́ yìí kí wàá la fẹ́ pè yẹn jàre <laughs> fracas lọ́wọ́ kan ti bọ̀ ọ̀ sòótọ́ irọ́ ló pa wọ́n ní bàbá àbẹ́jì sọgbá wọ́n ní irọ́ ni ìyí tó o ti sọ yìí pẹ̀lú ìtòǹsọ́nsìn jọ gbé wọn yẹ̀wò náà òun fi àpótí wé pọfólò fi wéra wọn náà kò jọra wọn. èmi máa ń ṣe nǹkan ní mi téèyàn ní fọkàn sí téèyàn tẹ̀ níwò pé kínní ẹ̀rí táwọn àgbàlagbà máa ń pòwe pé ẹni tí kò ẹ̀ bá kọ̀ làwọn ọlọ́ọ̀ má jẹ́ ká bá jà n pọ̀ ká bára wa jà ọlọ́run ló ọlọ́run ṣóòyẹ lèmi ò láì kò ṣe pé bóyá ṣé èmi náà dájú pé. wípé ṣóò tó ń ṣe látijọ́ ọjọ́ yìí ò láìkí ẹ̀ ìwọ gán mọ̀ pé ṣóò tó ṣe ò dáa but kò ò tú e, e, nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn látijọ́ táwọn ọlọ́pàá ti declare wanted ò tí ì rí ẹ náà pé kò dáa ń tá à ń béèrè ò pọ̀jù àní kó gba Àbújá lọ lọ́dọ̀ wọn ọlọ́pàá tó declare wanted nígbà tó ti jẹ́ wípé gbogbo yín ti sọ wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ olóòótọ́ ni ike kí ló dé tẹ́ ẹ̀ wá ní pé kó gba Àbújá lọ. <laughs> ìrísí tí ọ̀rọ̀ máa fi <laughs> pààyàn papọ̀ ni pé ó mọ̀ pé ó mọ̀ pé ó máa ń gba òun sílẹ̀. <laughs> unplug <laughs> show you unflag show you unplug show you ọ̀fẹ́ oh, kí show you. dúró. ilé àgbẹ̀ ti kú ni ṣé tó bá fẹ́ kó kú látọjọ́ tó bá fẹ́ káwọn ọmọ ẹ̀ kú àbí kíkọ́ ṣẹlẹ̀ sí ṣó máa gbà sọ́ńdà foundation ó máa ṣe gbogbo wàhálà tó ṣe. n kò ṣe wàhálà kankan sẹ́ẹ̀ ṣebí wọn náà sọ wípé sọ́kàn fẹ́ ra mọ́tò inú wàhálà ta sọ pé ó fẹ́ ṣe nìyẹn ṣèbá sọ pé ó inú wàhálà ta ló fẹ́ ṣe nìyẹn kò gbèrègbè ṣe bá a sọ wípé ó fẹ́ rán wọn ó fẹ́ dá wọn lókòwò ṣe bí inú wàhálà tá a sọ kó fẹ́ ṣe nìyẹn ìwọ náà wá ṣe ṣó wá béèrè pé dọ̀kásì lẹ́gbàá o ibi báyìí ni ilé tí dọ̀kásì ṣe wàhálà ẹ̀ fún àwọn ìyá àbejì ibi yìí ni mọ́tò tó sọ pé bísínẹ́sì tó máa fún bàbá àbejì inú wàhálà tó ṣe nìyẹn jọ̀ọ́ nítorí ọlọ́run wá ṣàlàyé fún wa wá ṣàlàyé fún wa wípé iye tí wàhálà tí dọ̀kásì ṣe lórí àwọn ìyá àbejì lélẹ́yìí in fact bó ṣe bó ṣe bó ṣe manage wọn gan ẹ òun ló jẹ́ kí ìyá àbèjì tètè kú torí tó bá fi wọ́n lẹ̀ tí ò dìpáàtì ìyàwó àtọkọ nígbà kan ni ìyàwó tó jẹ́ pé ó mọ̀ pé òun àtọ òun ń dóko dáadáa bóyá tó ń fún láyọ̀ nìyẹn ó dìpáàtì wọn ṣùgbọ́n ìwọ ṣe kí ni ìwọ tó ìwọ tí wọ́n gan ò sí pẹ̀lú ọkọ òun gbẹ̀rígbẹ́ gbẹ̀rígbẹ́ blind man òun sọ́dọ̀. So òun fọ́ lẹ́nu ṣùgbọ́n ẹni tó sọ pé òun náà láìkí okó ó lé ọkọ kúrò okó kúrò ní àkàtà tiẹ̀ ọwá náà ń ṣe wàhálà wàhálà wo ló ṣe fún ìyá àbejì ṣé ìyá àbejì rí báyìí ní àkàtà tiẹ̀ Dorkas ṣé ìyá àbejì rí báyìí ní àkàtà ẹ. ṣe ní gbogbo wàhálà tó ń gbọ́ ṣe lórí ẹ̀sìn wàhálà yẹn gbé mi màá ju wàhálà yẹn ò yọ. gbogbo wàhálà tó ń gbọ́ ṣe lórí ẹ̀ kò yọ náà tó kí ni inú ẹ̀ fẹ́ dùn sí pokú bẹ́ẹ̀ tí ìbọn tẹ̀mí sọ ni. kí ni inú ẹ̀ fẹ́ dùn sí pokú ṣùgbọ́n ó sọ wípé ṣóò tó ṣe yẹn ṣóò ṣe mu ni ṣóò tí ò dá ni ó rí wípé ìsìlá wípé inú ẹ̀ dùn nìyẹn ni ó náà wọn ò rí nǹkan kan àtúntún plane bí ó ní kán wọn ò dóńṣíàns kán máa sọ pé kí ni kán máa forí gbé nǹkan tí wọn ò fẹ́ gbé ẹrù tí ò ń ṣe tiwọn o ì tí ìgbọ́rọ̀ yẹn ni ìwọ gan mọ̀ pọ̀rọ̀ tó ọ̀rọ̀ àdìtú ni tó o fi lè play ẹ̀ lórí show ẹ̀ ìwọ fúnra rẹ mọ̀ pọ̀rọ̀ àdìtú ni wípé patí ni tó bá wọn inú ẹ̀ ò dẹ̀ tí ì dùn wípé èèyàn kú kò gbèrègbè mo rò pé bí ọmọ kérúbù kan ni ẹ́ mo dẹ̀ mọ̀ pé ọmọ kérúbù ò ń ṣe bó ṣe ń ṣe yìí èmi rò pé bí o máa ń sọ òótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ nínú àsìkò yìí àfi bó ṣe wá ń yí ọ̀rọ̀ padà lẹ́ẹ̀kan náà tí ò dẹ́da kò gbèrègbè ó ṣeé ṣe kó o ti gbàgbé pé o ṣe ṣáàtì yìí ṣùgbọ́n àwa ń rán ẹ létí ń bí gbà. àná wípé kó máa rùn tó bá sọ wípé òun fẹ́ máa react sí àwọn tó ń pera wọn ní haters á hmm. máa hot àwọn tó lọ́ọ̀bẹ̀ náà ẹni tó bá lórí pípé máa get point ni. ẹni tí orí ẹ̀ pé máa get point mi pé tó bá ní pé àwọn yẹn ṣe mọ̀ pé àwọn yẹn máa máa push ẹ̀ wọ́n máa wọ́ fẹ́ kó ṣe ìbọn tó máa máa lè against ẹ̀. a push ẹ fúnra rẹ̀ ló ń jábọ́ ń sìn yìí ń tá a béèrè point méjì béèrè lọ́wọ́ ẹ̀ ìyá àbejì kí ni tó ṣe ní ìkíà ẹ thank you ìwọ gan jẹ́ ká mọ̀ wípé under ẹ̀ ni wọ́n náà mọ̀ pé ó wà under dọ́kàsì ni wọ́n náà mọ̀ pé ìyá ìbejì wà ìwọ náà mọ̀. wọ́n fẹ́ kó máa ṣe nǹkan tó máa gbèdé ìsẹ̀ tí wọ́n fi máa rí ọ̀rọ̀ sọ tí wọ́n fi máa rí ṣòṣe pẹ̀tí bá kí ìró fúnra ẹ̀ náà ó kọ́kọ́ fi wọ́n sí àyè tiwọn kó ṣe fẹ́yìn ìgbé ọ̀wọ́n tó bẹ̀ fún wọn látẹ̀ṣọ́ yẹn fine bọ́ kó máa àdírẹ́sì àwọn tó jẹ́ títí ẹ̀. nǹkan tẹ̀mí rí lára ẹ̀ tí mo láì kọ́lẹ̀ mi rí bẹ̀ láì nǹkan tí kálukú rí kò ní ẹ̀mí ló ń sọ̀rọ̀ nínú kò gbèrè in fact ẹnìkan ní pé kí n má waste energy mi waste energy mo fẹ́ kó mọ àyè tó tòsí lórí tó ń sọ lọ́wọ́ mo fẹ́ kó mọ àyè tó tòsí ó ti gbàgbé ẹ mọ̀ kété yẹn bá gbàgbé nǹkan èèyàn máa ń ràn yàn létí àyè tó tòsí òun la sọ fún yìí yí pé ṣóò tó ṣe yìí o ti ṣe ṣóò gangan fúnra rẹ̀ o ti sọ tó o fẹ́ sọ but damage control ní ìtókù tó dẹ̀ ń ṣe kò sí nǹkan kan mi tó fẹ́ pè jù yẹn lọ damage control ní ìtò ń ṣe kíni ní ìtò dẹ̀ ń ṣe ẹgbẹ́ ilé yìí àti pílẹ̀ tẹ́lẹ̀ fọ́wọn tó join ní wa fọ́wọn tó join ní wa ẹgbẹ́ ilé kẹ́ ẹ gbọ́. kẹ́ ẹ lè mọ̀ wípé ó mọ̀ nǹkan tó ń sọ kò ṣe pé bóyá ọkọ̀ ọ̀rọ̀ yẹn sí inú so tó bá lè wá rìpíìtì ọ̀rọ̀ tó sọ yìí kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ manipulate ọ̀rọ̀ tó sọ yìí wípé mo mí ní tí mo sọ yẹn ń tàdé ń náà ni wípé ibo ni ìyá àbèjì wà because ò tí ì jẹ́ ká mọ̀ wípé ìyá àbèjì wà so kò gbèrègbè tó wà lọ́dọ̀ ẹ̀ ó jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ ẹni gbogbo èèyàn mọ̀ pé ìyá àbèjì wà pé ó fẹ́ kọ́lé fún báwo la ṣe máa ní kò bìlíbẹ̀ wọ́n ti ń gbẹ̀kọ́ káàkiri wọ́n ti ń ṣe update wọ́n ti ń ṣe show lórí ẹ̀ ẹni kò bìlíbẹ̀ tí ò bá sí ní tí ò bá sí ní ẹ ọ́dà kí ẹ kí ẹ mọ́ ṣé wọ́n ẹ̀ nínú bẹ́ẹ̀ yàn tẹ́lẹ̀ pé kó tó jáde wá ṣe show tẹ́lẹ̀ tẹ́lẹ̀ confam lọ́wọ́ ẹ̀ ni. ṣé ń gbọ́ o. ṣé kò sí ní bẹ́ẹ̀ yàn tẹ́lẹ̀ pé kó tó jáde wá ṣe show tẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ nípa ẹgbẹ́ kí ló ṣe yàbẹ̀jì ṣèlú nìkan lẹ́yìn ẹbí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ló wà ṣé kò sí nọ́mbà àwọn ẹbí ẹ̀ kankan tẹ́ mọ̀ tẹ́lẹ̀ béèrè ni. ṣé ń gbọ́. kò sí nọ́mbà àbá àbẹjì àbẹ́ni kankan tẹ́ tẹ́lẹ̀ béèrè kó tó jáde wá ṣe ṣò kí lẹ ní ìbá pé e kò mọ̀ tó ṣẹlẹ̀ kó tó jáde. ẹ́ kí lẹ ní ìbá pé kò mọ̀ kó tó kó tó ṣe pé kìíní ṣáàbì kẹ́nìkan ló ń sọ ni sísà mi. bẹ́ẹ̀ ni ohun tí àwọn ọ̀run fẹ́ gbọ́. ṣáàbì kẹ́nìkan ló ń sọ ni ṣe ní ká máa sọ ká máa bára wa ṣe òtítọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tí àyè ẹ̀ bá wá ká hmm. máa fẹ́ fi rọ́ọ̀bù ọlọ́run mi ò láìkẹ́. ìjọ tí òtítọ́ ọ̀rọ̀ táàyè ẹ̀ wá òun ni kò gbèrègbè ṣe ṣó yìí ìyítọ́ dẹ̀ ń ṣe lẹ́yìn ẹ̀ irọ́ ló fi ń bò òótọ́ òun náà ti sọ fún wa ń bí wípé àwọn irọ́ ni àwọn ń fẹ́ pa ń bẹ̀ yẹn o ṣùgbọ́n ní ìjọ tí òtítọ́ ọ̀rọ̀ bá ti yọ ká máa bára wa sọ ká máa gbà á so ó mọ̀ wípé ìṣòótọ́ wọn ṣe ń sìn kò ń ṣe ṣó òtítọ́ ọ̀rọ̀ mọ́ ṣó ká dìfẹ́ǹdì aburú ni ẹ̀rẹ́ ká gbọ́. mo rò pé tí máa ń wo ṣó mi ẹ ti máa ń wò mí tipẹ́tipẹ́ èmi ò láìkẹ́. tí ọ̀rọ̀ bá ti wá bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí gbogbo wa jọ gbọ́ òkè bá ẹ jẹ́ ká jọ rò ó èèyàn kò ń gbọ́ tán bọ̀ká fẹ́ fi rọ́ mi ò láìkẹ́ ta lè máa fi rọ́ọ̀gbó lọ́nà. jágbọ́ o. kò sí ìkọ̀kọ̀ tó tó mi mọ̀ kọ́kọ́ ń pọ̀ rẹ̀ àbèjì kò sí ìkọ̀kọ̀ tó ṣe tí ò dájú pé mo gbọ́ pé ìyá àbèjì kú ibi tá a gbúrò àbèjì sí last hmm. òun ni ọ̀dọ̀ wọn nípa mo gbọ́ ngbà yẹn bàbá àbèjì fìyà jẹ wọ́n fẹ́ gbalé mi fún wọ́n fẹ́ kọ́lé fún àbí nǹkan kan a gbọ́ gbogbo yẹn ngbà yẹn. mo gbọ́ wípé bàbá àbèjì fìyà jẹ wọ́n fẹ́ gbalé fún wọ́n fẹ́ ṣe gbá fún kí ló wá change ń sìn jáde kò gbèrègbè tẹ̀fín wa ń sọ pé bàbá àbèjì ó ń tọ́jú ìyàwó ẹ̀ dáadáa mo gbọ́ pé bàbá àbèjì fìyà jẹ wọ́n fẹ́ gbalé mi fún wọ́n fẹ́ ra mọ́tò fún wọ́n fẹ́ tọ́jú wọn kí ló wá change ń sìn ìwọ náà fẹ́ sọ pé o mọ̀ pé ọ̀dọ̀ dọ̀kásì ni ìyá àbèjì wà kò tó kú àbí gbogbo ibi tó ń ṣẹlẹ̀ ń sìn. títí àgbọ̀ ọ̀rọ̀ yàbẹ̀jì sí láàsì nìyẹn tí o bá lọ ṣe máa expect mi kí n accept irú ṣó yẹn. <laughs> Eh? ẹ báwo lẹ ṣe máa expect mi kí n accept irú ṣó yẹn. ẹ jẹ́ ká máa mọ̀ nǹkan tá à ń ṣe náà. Zee mama Zee mama zi mama ogbó atọ́ o ogbó atọ́ o ogbó atọ́ o mọ̀mọ́ o mọ̀mọ́ o ẹkùn ọkọ ẹ̀ ń sábọ̀dù ooo ìyá mi àbẹ̀ní àbẹ̀ní àbẹ̀ní ọmọ olótùúfẹ̀ zima mọ̀mọ́ lọ́mọ lálùbáríkà agbẹ́gi ẹ̀ńsábọ́ọ̀dù lére wá sílùú germany tó jẹ́ pé ó ń fọyan rẹ̀ ní ìgbàkíìgbà tó ń ni tí orí ẹ̀ńsábọ́ọ̀dù ti bá ibẹ̀ jẹrà dé ibi ìdodo ó ti bẹ̀rẹ̀ sí ṣìdí láti inú dé ibi ìdodo èèpà ìyá mi mo kí ẹ o àbẹ̀ní àgbà olóòtú fẹ́ ọmọ ọmọ ọmọ wọn á fèrè jà ọmọ wọn á fèrè jà ọmọ wọn á fèrè jà ẹ ń sábàdù ti kú lọ́wọ́ <laughs> iṣẹ́ la pín àwọn pípù ìsọwọ́ <laughs> iṣẹ́ la pín àwọn pípù ìsọwọ́ zimama <laughs> welcome to my chat ẹ̀rí àdìhún welcome now gbogbo alágbọ̀n nǹkan tí ìwọ̀n ń pa ẹ́ sí ọ̀rọ̀ rẹ kọ́ ẹ̀rọ gba alágbọ́n nǹkan tí kò gbédègbè ìfẹnura ìṣàlàyé ọ̀hún àgbà sọ wọ́n ní òòṣà tó gbọ́ tiwájú kì í gbọ́ tẹ̀yìn báwo la ṣe máa bìlíìfù wípé èèyàn kan ló dẹ̀ ṣe irú ṣáàtì tó dẹ̀ ń padà wá sọ̀rọ̀ nǹkan míì kò gbédègbè tó jẹ́ head of speaker ike nísìnyí mi ìmọ̀ bá ṣe máa fẹ́ pe English yẹn maybe Romadi camper or Romadi camp òun la máa pè é bóyá Roman camper or Romadi campo under Romanticalus náà la máa fi match ẹ̀ papọ̀ òun la fẹ́ sọ. So ní ìgbà tí gbogbo ẹ̀ ń dojúrú tó lójú dúdú ń lọgun ọ̀nà ti Barcelona ti gbowó wà. Arsenal ti gbowó wà kínní kan FC FC Porto ó ti gbowó wà ọkọ̀ <laughs> dẹ̀ ń ra franca speaker ní gbogbo wa là ń wò possible ni ṣó máa possible ni ẹni tó ní integrity ẹni tó ní integrity labade òun ilẹ̀ rí ọmọ lọ́lẹ̀ o. <laughs> mi láàmì iye àbálẹ́gà <laughs> ilẹ̀ rí ọmọ lọ́lẹ̀. on flag kìíní gan seriously o on flag seriously o kí la ṣe àmì o àmì o àmì o sísítà mi àmì o family ńkọ́ ọ̀n flag kínní kò ń ṣe ṣeré o kí ló dé kí la ṣe fún àwọn pípù yìí ẹ fi péjì yìí lẹ̀ ẹ fi péjì yìí lẹ̀ àbí kí la ṣe fún àwọn pípù yìí kẹ̀. láyọ̀. flag kìíní kí ló kí la ṣe tó tó báyìí. now nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí ń sìn kí lẹ e, èwo ló wá fẹ́ tún ṣe ṣáàtì tó fẹ́ dàbí alára olórí yín head of speaker yín ló ti sọ gbogbo nǹkan tó sọ lẹ́yìn nígbà tó ṣe ṣáàtì yìí Dorcas dúró ṣèdí sí lórí iṣẹ́ tó ṣe in fact ó fi ọ̀rọ̀ nù lára ọ̀n flag show yìí gan ọ̀n flag show yìí. ṣóò tó bá yẹ pé ṣóò tó dáa tó jẹ́ pé ó fẹ́ ó máa pè dọ́kàsì ṣó máa ní òun ní flag òun ò ní ṣíà ẹ̀ ìnfàtì dọ́kàsì ẹni tó yẹ pé òun àti ẹjọ́ ọjà tó ṣe ṣáàtì tó fi support ẹ̀ lórí mátà yábejì ó ṣíà ẹ̀ kẹ́ ẹ̀ lè mọ bó ṣe ń jẹun ọ̀tá ẹ̀. ẹ eh, máa download ẹ because mo mọ̀ kọ́ ti máa flag ẹ bó ṣe wà yẹn máa download ẹ show yìí ó yẹ kó lọ YouTube show yìí yẹ kó lọ sí YouTube <laughs> please lẹ́gbà help us fine. ayọ̀ ẹ eh, ẹni tá ẹ bá dẹ̀ tún bá wa rí ilé tá ẹ bá ti rí pé àwọn ayọ̀ ń gbé àti ìyá ayọ̀ tí ayọ̀ wá sá jáde nítorí tẹ́láǹt talent, tó ń sọ dọ́kàsì ni ayọ̀ náà wọn ò bá dọ́kàsì gbé mọ́ ayọ̀ ayọ̀ sá fún dọ́kàsì ìyá ayọ̀ wá ń lọ́gbọ́n ayọ̀ ayọ̀ lórí iṣẹ́ àti dọ́kàsì jọ̀ọ́ má sá lọ ayọ̀ náà òun sá kúrò nílé ó ní òun sá fún dọ́kàsì <laughs> ẹjọ báwo ni dọ́kàsì yìí wá fẹ́ ráyọ̀ ṣẹ́yìn bíi òkè dọ́kàsì. ẹ́ ayọ̀ sá fún dọ́kàsì ìyá ìyá ayọ̀ ó ń pe ayọ̀ lórí live chat dọ́kàsì ayọ̀ onóhun ò bá onóhun ò bá dọ́kàsì gbélé mọ́ ayọ̀ sá fún dọ́kàsì ẹ́ ẹ wá imagine ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe láyé yìí wọ́n ní bí n tó bá ṣe náà ló máa gbà mo sọ fún yín mo ní àwọn ẹ̀mí yìí ṣe rí àwọn nǹkan kan wà tó bá yẹ pé ní kékeré wọ́n gbẹ́ igi ère fún àwọn ìbejì yẹn which means àmọ́ bóyá wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe o wọ́n ò ṣe o òòṣà wọn ó máa máa da gbogbo yín láàmú ẹ ní mọ̀ bàtẹ́ máa sòótọ́ gẹ́gẹ́ bí wúrì tá a play yìí. <laughs> ògèdè ti dún ayọ̀ ti sálé. yóò ti yẹ yín ọlọ́run tó fẹ́ jẹ́ ká rí àríṣà àti àwọn àpẹẹrẹ ọlọ́run ló jẹ́ ká gbọ́ wípé ìyá ayọ̀ ń wá ayọ̀ ayọ̀ dẹ̀ ń sá torí tó bá yẹ pé ayọ̀ wà ní ah, ìyá ayọ̀ ń tó yẹ kó sọ fún ayọ̀ ní wípé ah, ayọ̀ wá kí mi ohun tẹ́ ẹ ká gbọ́ yẹn kánáyọ̀ wá bá Dorcas ṣùgbọ́n lánàá a rí wípé ayọ̀ sá fún Dorcas ẹ̀ rí wípé bitterness ló dẹ̀ ń bá kiri torí àwọn ẹ̀mí àwọn ìbejì ọ̀run ti kọlẹ̀ sáyé wọ́n ti ń fi wọ́n làkàlàkà ẹ̀ rí pé gbogbo àwọn ẹrú òkété pátápátá kò sí tó lè sọ̀rọ̀ ẹ wo mo fẹ́ fún mo fẹ́ brief ọ̀rọ̀ díẹ̀ fún yín tí n bá sọ fún yín pé most of wọn tó wà lọ́dọ̀ òkété irú nǹkan tó ń ṣòkété ló ń ṣe wọ́n kọ́ irú àrùn tó ń da òkété láàmú ló ń dà wọ́n láàmú ìjọ tọ̀rọ̀ bá débẹ̀ máa sọ fún yín tí n bá sọ fún yín pé irú àrùn tó ń da òkété láàmú ló ń da àwọn náà láàmú ṣùgbọ́n ọ̀n jáde ẹ ti mọ̀ pé irú nǹkan tí dọ́kàtì náà ń ṣe nìyẹn àwọn náà ń jáde wọ́n ṣe wípé kò sí nǹkan ó ń wọ kò sóṣì lórí kò sí nǹkan ẹ tóyìn dọ́ gọ̀gàn mú kí n jà sísá mi ẹ ká sùn wọ́n ń wọ kò sí ó ń olóṣì lórí kò sí nǹkan ohun tó ń ṣe tí n sọ fún yín pé ohun tó ń ṣe òkété ló ń ṣe wọ́n ìjọ tí n bá máa sọ àwọn tó kàn gan-an ó ṣeé ṣe kọ́ má lè sọ̀rọ̀ mọ́ lórí kínní because mi ní sọ̀rọ̀ kí n má gbé evidence kí n má mú evidence dání mi ní sọ̀rọ̀ kí n má mú evidence dání. tẹ́ ẹ bá rí wọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ẹ yẹ̀ wọ́n wò ẹ wù wọ́n pé ṣé inú wọn dùn ṣé inú wọn dùn mo sọ fún àwọn speakers yẹn irú tó wà láyà alukurian mo sọ fún yín sìn yìí o mi ò mo lè má sọ gbogbo wọn tán o ṣùgbọ́n mẹ́ta mẹ́rin nínú wọn mẹ́ta mẹ́rin nínú wọn irú tó ń ṣẹlẹ̀ sókété ló ń ṣe wọ́n. ọlọ́run bọ̀ mo fẹ́ kó débẹ̀. ìwà aburú tó ń bá dọ́kàsì wù gan lórí ìwà kínní kínní yẹn ń backfire lórí wọn ọlọ́run ẹ gbata gbà tá náà táwa gan tá náà ń bá ṣiṣẹ́ aburú tá ní gbọ́ tẹnu ọlọ́rọ̀ tá a máa máa bàjà lóòótọ́ à ń ríṣẹ́ ṣe à ń rí tajé ṣe lọ́wọ́ ra wa ṣùgbọ́n lórí social media tá à ń bàjà fún yẹn ẹ ọmọ wá sí dáadáa ń ẹ wo ọwọ́ kan tá a kúrò ń ẹ wo ọwọ́ kan tá a kúrò lọ́dọ̀ gbogbo tá most of wọn tí ò tiẹ̀ ń ṣe speaker wàláì láftàtà kúrò yẹn ìró ayọ̀ ni là ń gbọ́ láwùjọ àwọn olódodo wàláì alukurian mo ń sọ fún yín ni ṣé tóyìn lẹ fẹ́ sọ pé nígbà tó kúrò níbẹ̀ tóyìn ò rí nǹkan kan jájẹ ni ṣe fẹ́ sọ pé tóyìn sọmọnu ni tóyìn ò sọmọnu tóyìn tún gba àbọ̀dé láti London láti Amẹ́ríkà ni tóyìn dúró gangan ṣé last king lẹ fẹ́ sọ fún mi ni sista mo pé lẹ fẹ́ sọ ni ṣé èmi lẹ fẹ́ sọ ni aka ikú ọ̀gá àwọn ará rùwálíà tó jẹ́ pé èmi gangan ni mo máa ń rán wọn níṣẹ́ wípé ó yá ẹ lọ gbẹ̀mí àwọn bíi irú ẹnsa gambo ẹ lọ da ike láàmú èmi ikú ti ń pọmọ lóòjọ́ ṣé òun lẹ fẹ́ sọ wípé mi ò tí ì wà òkè ni are you fucking kidding me these my people Are you play with my intelligence? tá a bá sọ nǹkan fún yín ẹ gbà bẹ́ẹ̀ ó yẹ wá sọ fún mi gbogbo àwọn tó wá wá wà lọ́dọ̀ ẹ̀ sìn ẹ mú kan jáde fún mi. jòbótúlà tó ń fi pancake tó fi ń gbá lára tó fi ń gbá lára ọkọ̀ yóò dó ọkọ̀ yóò dó gbogbo yín lẹ rí bí ojú jòbótúlà bó ṣe gíràn mo ní ọlọ́run máa ń ṣe nǹkan torí nǹkan kan ni ká ní jòbótúlà ò kúrò lọ́dọ̀ ni ó ṣeé ṣe kọjá Lizzy má gbèrú torí àwọn kan máa ń wà ní ayé èèyàn tí wọn ò ní rí ọ̀kan ọlọ́run dìídì mú jòbótúlà kúrò lọ́dọ̀ Lizzy ni ẹ wo ìgbà tó wà lọ́dọ̀ Lizzy Lizzy gan máa wò wípé òun kàn ń ṣàìdí ẹni meanwhile ó ń kó òkúta wá bá ọ̀tá Lizzy ńgbà yẹn ni ẹ̀yin ẹ̀ wò pẹ̀lú bó ṣe wà lọ́dọ̀ Lizzy tó jẹ́ pé ó máa ń bá ajá Lizzy du oúnjẹ jẹ ó tún sì ń bá ẹgbẹ́ mu ọmọ ẹ̀ sì ń lọ síléèwé ó ń sanwó skul ọmọ bó ṣe wà tó yẹ pé òun àti ọ̀ròyìn bóun àti ajá lè sì ṣe máa ń yíra wọn mọ́lẹ̀ tọ́jọ́ máa ń dùbọ́ gọ́ wọn lọ́wọ́ pé no na èmi na mi na mi wọ́n chop am na you wọ́n chop am na mi wọ́n chop am ó tún sì ń ṣe kí ó sì ń wà òkè. Okay ẹ wá wo ará UK tí yóò wá òkè ó dìpọ̀tù ara ẹ̀ fúnra ara ẹ̀ without know wípé authority signation ó wá wà láti orí ẹ̀yìn ẹ̀wò náà láti orí Radisi blue ẹ wá wo bí Radisi blue mi ìmọ̀ kọ́lọ̀ téèyàn máa miss tó máa fi di black ẹ wá wo kọ́lọ̀ tó miss tó fi di black ó ti wá di Radisi black on face me and face you Radisson in Face Me and Slap You. ẹ eh, wo àwọn àǹjọ̀nú tó ń bá wọn jà nínú tíìmù yẹn ẹ eh, wo iṣẹ́ láabi tó ń ṣẹlẹ̀ sí wọn nínú tíìmù yẹn. ẹ ṣé bá a sọ fún yín wípé ó wà ó wà ní Nàìjíríà àfìgbà ṣé gbogbo ẹ̀yin tẹ bó ṣàtì ẹ̀ lánàá ń sìn sá lọ nínú ilé ẹ̀ ẹ̀ gbọ́ tí ayọ̀ ń sá lọ tí ìyá ayọ̀ ń lọ́gun ayọ̀ tó o bá tiẹ̀ máa fi dọ̀kásì lẹ̀ má fi èmi lẹ̀ mi mo bí ẹ ayọ̀ tó o bá máa fi dọ̀kásì lẹ̀ má fi èmi sílẹ̀ torí èmi mo bí ẹ ìyá ayọ̀ lé ó lé tẹ́ ẹ bá gbọ́ ibi tí ìyá ayọ̀ lé ayọ̀ dé ní àná mo mọ̀ pé kí láyọ̀ harry kó tó kó tó kọ̀ ti bẹ̀ yẹn mo mọ̀ pé akọ̀ ọ̀ ti involve torí èèyàn tó bá ní etí inú ló máa gbọ́ bí tí ìyá ayọ̀ ti ń lé ayọ̀ mú ọ ní ìdímù ìdímù lọ́nà ìjọra àbádíyà. on flag ṣáàtì on flag ṣáàtì gan ẹ̀yẹ̀ má fọ̀. <laughs> lórí mọ́mí ayọ̀lú àgbọ̀kẹ́ wa. ìdìmú ni ìyá ayọ̀ ti lọ lé ayọ̀ mú lánàá tá a bá wá rí gbogbo àwọn èèyàn tó bá ní ayọ̀ lérí àwọn ẹ jẹ́ ká máa béèrè wípé ká máa play side ibẹ̀ yẹn sí wọn létí pé ṣé mọ́mí ẹ ló ń pariwo ìyẹn gan lásán findis ni ayọ̀ ayọ̀ mọ́mí ayọ̀ ṣẹ́yìn kọ́ lẹ pariwo lánàá tẹ̀ ń lé ayọ̀ mọ́mí ayọ̀ sẹ́yìn kọ́ lè lé ayọ̀ lánàá tẹ́ ń pariwo ayọ̀. <laughs> lórí wípé à ń sá kiri lórí ọ̀rọ̀ ìyá àbèjì lórí wípé à ń sá kiri lórí ọ̀rọ̀ ìyá àwọn tọ́nà wọn ń sòótọ́ ọ̀rọ̀ <laughs> àfọ bàbá lẹ́gàn àsùnù ẹ sista tóyìn tó yẹ sista tóyìn talks ẹ ẹ jẹ́ ká wo bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ kò sí ẹni tó lè sọ fún ọ bí wọn rí kó sọ fún pé Dorkas ó yá àwọn aráàbí wọn ń fi ẹ̀sùn kàn ẹ́ wípé kó lọ sí Àbújá ìwọ náà lọ sí Àbújá. <laughs> Pretty Josie ìwọ náà lọ sí Àbújá lọ sí Àbújá lọ ṣàlàyé tẹnu ẹ̀ ọ̀n tó bẹ́ẹ̀ kọ́ ṣàlàyé on flag show yìí help us flag uh, help us uh, love and like love and like love and like love and like love and like kọ́ ní kó lọ sí Àbújá ọ̀n bí wọn rí kọ́ sọ bẹ́ẹ̀. torí gbogbo wọn ló mọ ìwà ibi tó wà lọ́wọ́ ẹ̀ gbogbo wọn lọ́mọ ìwà ibi tó wà ní ọwọ́ ẹ̀ ọdẹ mọ̀ wípé manipulation ló ń ṣe because tó bá bẹ̀rẹ̀ sí tú gbogbo àwọn tí wọ́n wà ní under kínní yẹn sílẹ̀ in fact wọ́n pọ̀ débi wípé àwọn tí wọ́n ń bò tí wọ́n ò fẹ́ kí àṣírí wọn tú kí ló dé tí dọ́kàsì ò lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí yabeji kí ló dé tí ò lè sọ fún.